ojúmọ́ òní mọ́ kàtàn má gbọ́rẹ́ ojúmọ́ òní mọ́ kàtàn má gbọ́rẹ́ ọlọ́jọ́ òní o wá ta mí lọ́rẹ tèmi tó ojúmọ́ òní mọ́ kí àtàn kó má gba ọrẹ èní ọjọ́ ajé gbogbo wa pátápátá láàrin ìtàjẹ́ ṣe àárà ajé jẹun ajé yóò sọ̀kalẹ̀ wá sọ́dọ̀ wa ajé yóò bá wa dọ̀rẹ́ a ní àárí aláàánú gbà àárí aláàánú aláàánú kan tó ju ẹgbẹ́ ẹgbẹ̀rún aláàánú lọ olúwa yóò ràn sẹ́mi àtẹ̀yìn ní ọ̀sẹ̀ tuntun tí a mú lónìí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba pé àyà àjẹjọ́ náà la kíra wa pé ó dàárọ̀ o hmm, èní nínú àánú rẹ̀ ó tún ṣọ́ èmi àtẹ̀yìn ó ṣọ́ wa ó pa wá mọ́ títí di òní ẹni tí mo fi ẹ̀rín ọ̀yàyà ijó ó mo fi wọlé gbogbo ìgbà nínú tèmi máa ń dùn lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo ojú tẹ̀sí fi ń wò mí ẹ̀ní fi sunkún lórí ọmọ ẹ̀ní sunkún lórí ọkọ ẹ̀ní sunkún lórí aya ẹni wá jẹ́ ọjọ́ ajé gbogbo pátápátá làárà jẹ́ jẹun àrìtajẹ́ ṣe lágbára lọ́wọ́ ọlọ́run pẹ̀lú tó ń wojú olúwa fún iṣẹ́ gidi olúwa yóò pèsè iṣẹ́ fún yín ẹni tó ń wówó ẹ̀ẹ́rù owó ẹni tó ń jáde ẹ̀ẹ́bòde pàdé lágbára lára bí ó wá jáde kò wọlé kò ní ṣẹlẹ̀ sẹ́mi àtẹ̀yìn o tó ètò Ojúmọ́ Ire o ọmọ yín ọ̀rẹ́ yín cultural ambassador ìyá àwọn èwe ẹ ká máa fi èdè abínibí ahọ́n ìbílẹ̀ ká máa fi tó àwọn ọmọ wa kí àṣà wa ìṣe wa kí ó má bàa parun dókítà Olúwafẹ́yìkẹ́mi Ayaníyàn Ọláyínká ló ń kì í kàbọ̀ sórí àkọ̀tún Ojúmọ́ Ire ti tòní tó ẹ ti mọ̀ pé a máa kọ́kọ́ lọ sí ìta a máa lọ sí gbòòrò ni a lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́wọ́ àwọn aráàlú ètò ìdìbò tí a ṣe kọjá yìí ṣé ẹ lè fi gbogbo ẹnu sọ wípé ìbò yín ẹ̀yin ẹ̀yin mo rí yín mo rí yín ní polling vote yín ṣé lè sọ pé ìbò yín ó sọ̀rọ̀ ṣé lè sọ pé ìbò tẹ́ẹ̀dì òun ni wọ́n kà ṣé ẹ lè sọ pé ìbò tẹ́ẹ̀dì òun ló gbé èèyàn yín yẹn ló gbé wọlé ẹ jẹ́ ká lọ sí ìgboro ká béèrè ṣé ìbò àwọn aráàlú ṣé ó sọ̀rọ̀ nínú ètò ìdìbò tí a ṣe kọjá yìí à ń bọ̀ tá a bá padà dé àlejò wa wọ́n wàá máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ Olúwafẹ́yìkẹ́mi ló ń kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàárọ̀ à ń bọ̀. mi ò rò pé ìbéèrè tẹ́ ìbéèrè lọ́wọ́ mi mi ò rò pé ó ń correspond ní situation tá a wà nítorí country wa yìí mi ò rò pé ìbò máa ń take place ìbò tó irú àdúgbò wa ń sìn vote eré mi ń sìn mo jáde ń sìn mo take time mo lọ dìbò at the end result tí mo gbọ́ mi ò wà polite to torí àdúgbò wa ń ṣe party tó win ó yàtọ̀ but tán ní kó wọlé nsìn ẹni tán ní ó wọlé kò ní any vote ládùúgbò wa báwo la ṣe fẹ́ mọ̀ pé ó win ládùúgbò mi torí tá a mọ̀ la mọ̀ torí àdúgbò wa ń sìn kò win but àdúgbò mi ń sìn ó win so mi ò rò pé vote man count vote don count kò count rí àtìgbà tèmi ti mọ̀ so a máa ní láti wá solution sí. wẹ́ẹ́ a nípa ìbò count or no ìbò count ìbò count tí vote ò bá count ni irú ẹni tó gbé àpótí ìbò ládùúgbò ó yẹ kó wọlé so ìyẹn gan fi hàn everybody pé ìbò count so and likewise all other place ní area bíi tí mò ń gbé gan ìgbà tí wọ́n kọ́kọ́ ṣe first election tí everybody vote ìbò a rí pé ẹni tí majority tó tẹ̀lé ń gbà yẹn náà ló wọlé so ìgbà tí ó dẹ̀ di this governorship election àwọn tí ó dẹ̀ tún wọlé àwọn even àwọn tí a believe pé ó máa wọlé a rí pé ìbò tí wọ́n padà di kà kò ó wọlé ní location yẹn but generally kò ní all other areas So ń tàn ó padà wọlé so ní aspect yẹn ìbò count as far as i'm concerned. òyìn o mi ò kí dìbò but wọlé ní ogun ọṣà kan ṣe dáadáa ní nǹkan tó mi fẹ́ kí ọjà máa lọ déédéé ká ti máa rówó ná kí owó sá máa wọ ìlú dáadáa ó ti kọ́ aráàlú gbádùn kí ìwọ̀n kan wà òkè ṣá nǹkan tí tèmi fẹ́. ọmọ tòmí vote yẹn ò káǹtì ó dàbí pé òjòrò díẹ̀ wà nínú iṣẹ́ yẹn ó ṣàyè nàìjíríà náà la wà everybody know as the team play go àbí na so the team play. Ah, orúkọ mi ni ọ̀làǹrẹ̀wájú ẹ̀rín oṣó ọmọ Abẹ́òkúta ni mí láti ìpínlẹ̀ Ògùn um, nǹkan tí èmi rí nípa ìbò tí a yìí ni pé um, to to an extent um, ó um, count because <clears throat> gbogbo wa la rí pé four years ago the last dispensation tí ó tán before katochewa katowa vote new new ní wọ̀n yìí so àwọn kan tá a rí pé ó kù díẹ̀ kí àtó fún tí wọ́n fi bẹ́ẹ̀ ṣe dáadáa bí a ṣe fẹ́ some of them we we ìbò yẹn a fi vote wọn out a dẹ̀ mú àwọn ẹlòmíì a vote wọn in so ní aspect yẹn mo lè sọ pé ìbò wa ó count but at the same time um, mo tún lè sọ pé ìbò wa count láwọn aspect kan nítorí pé um, tí a bá ti gbìyànjú ká eradicate issue of vote buying eh? e, a sì máa ma bá wa ní inú pé because àwọn kan ṣì wà nínú àwọn tí wọ́n tún dìbò wọlé ń sìn náà tó jẹ́ pé kò ń ṣe bóyá personality wọn or ìgbìyànjú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ló gbé wọn wọlé but the other way round bóyá wọ́n ra ìbò àti nǹkan bẹ́ẹ̀ yẹn so um, to an extent all count kò dẹ̀ tún count so nǹkan tí mo rí nìyẹn.